ẹ dákun ẹ kú alágbára dà. international brothers ẹ bá mi dá sí i. orí ni gbogbo àwọn ọ̀rọ̀ mi yẹn máa ń fọ́ nìsí. òye yẹn wípé lálẹ́ ọjọ́ keje ni kí orí ọ̀dàn o wọ́n gbá bọ́ọ̀lù débi pé orí ọ̀dàn wọn taruku lálá ni. tínú wọn sì ti ń dùn ún lẹ̀ pé ah okùjọ mẹ́fà ah okùjọ márùn-ún ah <laughs> òyì ah, Sunday ló máa bọ́ sí i wọ́n ti ń kà á. tó sì wàá dalẹ́ ẹjọ́ tó yẹ kó jẹ́ alẹ́ rẹ bẹ́ẹ̀ tó ṣe kókó. bí ọdún ṣé ò sí. ṣí kọ́mọ̀dà ẹ ṣe à. kí ló dé òsùn lẹ́yìn. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wé. ọ̀gá rẹ̀ ń kọ́ pop pop ẹni ìtàn olúṣẹ́gun bámidélé eob ni o. okay now tó fi di alẹ́ ọjọ́ yẹn tínú àwọn méjèèjì ti ń dùn lẹ̀ sí wípé alẹ́ rẹ bẹ̀rẹ̀ bí ó kọ ọ̀kan nú àwọn ètò àyè tá a máa fi ṣe àṣekágbá ọlọ́dọọdún lálẹ́ ah, lálẹ́ yìí lálẹ́ olú tó àwa di wípé wọ́n jẹun alẹ́ tán màdàmú ti bọ́ sí ibi tí wọ́n ti ṣáyan ara wọn bíi kẹ́yìn ó kò yẹ yín wọ́n ti wẹ̀ bóyá wọn bóyá ni wọn ò ní lọ lọ́fíńdò olóòórùn dùndùn lẹ́ẹ̀gan gbójú ẹ̀ lọ́jú ẹ̀ wò kó ń bí ọdún. ẹ̀yin ènìyàn kò yé yín nígbà yẹn bá dájọ́ sí nǹkan tó dájọ́ sí ìnáwó ẹ mọ̀ pé yóò máa múra ní kìtìkìtìkìtì tó bá jẹ́ pé oorun yẹ tí brady sùn ní sitting room pé káwọn ó fi wọ yẹ̀wù ń tà wọ́n aláàbẹ̀rù òjò bẹ̀rù àlá tó ṣe pé náà náà ló sì wáá wà di bá a ti ń sọ̀rọ̀ yìí láti ọdún kẹta aláàbẹ̀rù òjò bẹ̀rù pé wọ́n sùn yẹ́ lẹ́yìn oúnjẹ nǹkan àwọn ọkùnrin wọn fẹ̀yìntì Gambian ti jẹun pé ká sì fẹ̀yìn lé orí àga ká dẹ̀ sinmi díẹ̀ àwọn obìnrin làwọn tó mọ̀ ṣe kìtìkìtì balẹ̀ mọ́ padà ọ̀yá gbogbo tún lọ tún kitchen ṣe ẹ lọ sí yàrá somi ti rẹ́dí omi ìwẹ̀ ṣáà ti tẹ́bẹ́ẹ̀dì ṣáà ti ṣe ẹ mọ̀ pé ṣé àwọn obìnrin kọ́lọ́ọ̀hún ṣàánú wa. o àlàyé tí dádì láyé wọn wá lálà pé ah, alẹ́ ti dé yes alẹ́ yẹn ti dé yes alẹ́ yẹn ti dé yes but pé. Pe àwọn ti wá wà ní orí fíìdì níbi tí ó ti yẹ kí wọ́n máa gba bọ́ọ̀lù o àti mọ́mí o òye yín wọ́n wá rí wípé a fún àwọn ọkùnrin kan náà ó wá wà lórí pápá pẹ̀lú àwọn òye yín wọ́n wá rí wípé ṣé ẹ̀sìn pẹ́ tí ó jẹ ẹ̀kọ́ yóò sì bọ́ yóò sábù ewé yóò sáà ní ìjẹ́kọ̀ tewétewé ọ̀yá bíi pé mọ́mì ti sùn tí wọ́n kàn ń try láti fọwọ́ kò yé yín wọ́n wá rí pé àwọn méjì làwọn sì àbọ̀ra alẹ̀ ti ẹ̀kọ́ kan ṣoṣo bí ọdún bọ́ta bọ́ta bọ́ta bọ́ta bọ́ta ah, àrùn márùn sì ń fi mi ṣe yẹ̀yẹ́ yẹ̀yẹ́ ni màá dùn yẹn o. wọ́n wá rí wípé àwọn méjì làwọn bọ́ra alẹ̀ ti ẹ̀kọ́ kan oṣù yẹn ni wípé àwọn fẹ́ bó ewé lára ẹ̀kọ́ yẹn pé ah, ẹ̀kọ́ mi rèé ẹ̀kọ́ tó fine tó funfun báyìí ẹnìkan náà sì ń bá wọn ṣe hátíhátí pé ah, yàjọ kúrò ń bẹ ta ni ọ wọn làwọn ò sì rí ojú ẹni yẹn lójú àlá. ọ̀rọ̀ àjọ. fimi fẹkọ mi lẹ èmi mọlẹ kọ fẹkọ mi lẹ wáì bí ẹ ṣe lajú nìyẹn ah, ah, ah, aláwòrè irú aláwòrè irú aláwòrè sálà ni sá wọn níyàwó àwọn wá gbọ́ yẹn látojú nínú yàrá àwọn sì ti lajú àyàwó wà mí tó pé alábùkù lélẹ́yìí o àwọn ní alákínlọlá ìyàwó àwọn sáré dé balabala kí ló dé alákínlọlá kí ló ṣẹlẹ̀ irú aláwo ni kí ni tá ẹ rí tá a lẹ rí wọn náà ní má wọrí má wọrí ẹ máa bọ̀ nù yàrá ńgbà tẹ́ ti jẹun tán náà tí mi ti wọlé ló yẹ ká ẹ ti wọlé ẹ máa bọ̀ láti ọdún kẹta sísìn yẹn tí ṣe ọjọ́ keje ti alẹ́ ẹjọ́ tí wọ́n lọ sọ́dọ̀ bàbá tọ́jọ́jọ́ keje tí wọ́n lọ ọ̀dọ̀ bàbá tí bàbá múyàwó wọn wọ yẹ̀wù yẹn tí ó sì sọ fún wọn pé kán um, abstain fún ìbálòpọ̀ tọ́jà alẹ́ ẹjọ́ tó wá kò tí ẹ̀ta kété yẹn kò tí wọ́n ó sùn mọ́ra wọn yẹn láti àlá alẹ́ ọjọ́ yẹn àlá yẹn ò wá fi wọ́n lẹ̀ o tẹ́yẹ e dìse kódà wọ́n ní báwọn bá sun oorun ọ̀sán àlá yẹn tó ń padà bọ̀ ni kódà wọn ní báwọn bá wá tiẹ̀ wá ṣe gbogbo nǹkan yẹ káwọn ó ṣe pẹ̀lú mo ní ṣe ẹ̀ lè máa ṣe pẹ̀lú ìyàwó yín láwọn lè ń ṣe ṣé bẹ́ẹ̀ bá wá gbá bọ́ọ̀lù yẹn lọ́wọ́ náà lójú ayé ṣé wọ́n padà ń yọjú wọ́n ní no àbí irú ẹni tó láyà bẹ́ẹ̀ yẹn ti ń fìdán hàn yín lójú oorun ọyẹ <laughs> kó lè wá yọjú sí yín ní ojú ayé wọn nìkan wá o ok tẹ́ ẹ bá wá ṣe gbogbo dédé náà àti dédé náà ẹ̀ tán ń kọ́ ṣé wọ́n wọ́n mọ tẹ́ ẹ bá tún wá sùn lẹ́yìn yẹn ń kọ́ wọ́n ní ah. <laughs> wọ́n ní part one ni bàbá ìpò oorun kan làwọn sùn tọ́yí àwọn fi lálàá before tó bá tún di after part two ń tẹ̀síwájú ni ẹ̀ẹ́ ìyẹn lẹ dá sí níjẹ̀jọ́ ìyẹn lẹ gbarata lọ́sùn gbarata lọ́sìsì níjẹjọ ìyẹn lẹ ní kí wọn ó gbé ìgbésẹ̀ pé láàrin ara wọn ó yẹ táàrin ara wọn bá gún náà ni ipò kò sí ní tó yẹ kọ́kọ́ fi pamọ́ fún ìyàwó because látọdún kẹta yẹn ìyàwó ọ̀sán tí bàbá àti bílọ̀ ọmú ṣe ń yẹ̀wù ọ̀sán fọ́kọ ẹ̀ téèdì sìn téèdì jẹjọ tó fi di jẹjọ ni o torí ìyàtọ̀ ti wà báyìí o lẹ́nu jẹjọ ńlá àbọ̀ tí mo fẹ́ jẹ́ fún yín ká tó lọ bí tòní tẹ́ ẹ fi ṣàgbára ta pé ah ó yẹ kí wúmà yẹn ó yẹ bínú wọn bá konú bínú konú ló yẹ kọ́kọ́ àtìyàwó jẹ́ ẹ kò sí tó yẹ kán fi pamọ́ fúnra wọn ẹ ṣàgbára ta lóríṣiríṣi ọ̀nà níjẹjọ pé káníyàn bá tiẹ̀ pé tọkọ bá fi lè pè ìyàwó ẹ̀ jókòó tí ìyàwó bá fi lè pọkọ ẹ̀ jókòó tó sọ gbóhùn tó ṣẹlẹ̀ wípé ọlọ́run lè ti paṣẹ bẹ́ẹ̀ já okùn ìdè yẹn tó ń ṣẹlẹ̀ sí ọkọ dẹ́n ọkọ ò sọ àlá tó lá fún ìyàwó ẹ̀ dì sìn kò sì sọ àlá yẹn bó ṣe ń wá repeatedly tó ń repeat ara ẹ̀ tó tún wá tó tún wá ọkọ ò sọ fún yàwó ju pé tíjọ́ ọ̀tà kọ́kọ́ tó ti mú bẹ̀rù wá tó ti lájá ojú ayé yẹn nìkan ńlọkọ fi ìbẹ̀rù hàn mọ́ kò fi ìbẹ̀rù hàn ìyàwó ẹ̀ mọ́ kò dẹ̀ jẹ́ ó yé ìyàwó ẹ̀ pé mọ̀mọ́ ń bá nǹkan kan yí láti alẹ́ ẹjọ́ báyìí báyìí sọ ọ̀ràn tí pé báyìí báyìí báyìí wọn ò sọ fún ìyàwó wọn tó fi di ìjẹjọ́ àmọ́ ńgbà tí wọ́n gbọ́ ètò yìí ní ìjẹjọ́ àwọn èèyàn pè o àwọn èèyàn pè tí mi lè máa dárúkọ ara ẹni tó padà kù lẹ́yìn ètò ẹ à máa yẹn ṣe lè fún mi ní nọ́mbà rẹ̀ ṣe lè ṣe pé kí n pè é ṣe lè ní kó pè mí à solution sí tán wí yẹn mo ní lọ́wọ́ mo ní tí màá fún wọn oríṣiríṣi àwọn èèyàn náà ń pè àmọ́ ẹ má bínú ṣe àrí tó bá rí bẹ́ẹ̀ yẹn a tó gbọ́dọ̀ wà very very careful. Ah, ah, eh, ah, kì í ṣe pé kì í dùn wá bẹ́ẹ̀ bá pè wá tàbí tẹ́nìkan bá mú ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ yẹn tí ẹ bá ń gbára ta pé ẹ ká fún yín ní nọ́mbà rẹ̀ kì í ṣe pé kì í dùn wá tàbí pé bóyá tá a gbé wá ò dá wa lójú láàfin fún yín ní nọ́mbà rẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ tún ṣoore gbabi pé torí olóòótọ́ ò tó nǹkan nínú ayé tá a wà yìí mọ́ kọ́mọ̀ tó ń gbèrú ẹni ẹlẹ́ni látẹ̀yìn àwa àmọ́ bẹ̀rù wọn mọ̀ jẹ́ pé ọkùnrin mọ̀ mọ́ òmìnira ọ̀run torí náà ẹ̀yin tẹ́ ẹ pè tẹ́ ẹ gbarata lẹ́nu jẹ́jọ́ à ẹ fún wa ní nọ́mbà máa yẹn ẹ fún nọ́mbà yẹn ní máa wa ẹ fún máa yẹn ní nọ́mbà wa ẹ jẹ́ ká pè é tẹ́ ẹ rí kírú ẹ̀ṣẹ̀lẹ̀ tí mo ní ẹ ṣàṣe sùúrù ìgbésẹ̀ táwọn èèyàn fún wọn lọ́gbọ́n rẹ̀ lórí afẹ́fẹ́ ẹ jẹ́ ká sọ pé kán wò tí wọ́n lè gbé ń bẹ̀ náà ẹ mọ̀ pé ó ti kọjú sí wọn wọ́n ta ó ti kọ̀yìn sí wọn wọ́n ta ó ti kan nìkan wọ́n tẹ̀rù ara wọn pa èwo náà fẹ́ mú nínú táwọn èèyàn wí ẹ á kọ́kọ́ wo ìyẹn náà tó bá jẹ́ pé ó nílò ká release number máa yẹn fún yín a máa mọ̀ tán bá dẹ̀ ní interest pé ká fún àwọn ní nọ́mbà ẹ̀yìn náà a máa mọ̀ ẹ̀yin tí mo sọ bẹ́ẹ̀ fún lábí aṣọ ń lọ bí ọ̀nà mẹ́rin ẹ má bínú tẹ́ ẹ̀ bá rí update nípa ó nọ́mbà kò nọ́mbà ẹ má bínú ẹ dákun iṣẹ́ tẹ́ ẹran wa náà là ń jẹ́ àdẹ̀ní jẹ́ àníbojú yín jẹ́. àmọ́ um, ìyàtọ̀ tí mo ló wà lẹ́nu jẹjọ́ ni wípé bàbá yìí wọ́n pè mí lẹ́yìn ètò níjẹjọ́ wọ́n dẹ̀ wá ní àwọn ti fẹ́ try láti gẹ́gẹ́ bí ọkùnrin àwọn wò pé pàjẹbà lẹ́rù kò sí ikú tí ó pàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ̀ pé àwọn ó pèyàwó àwọn ó ṣùgbọ́n kò sí nílé níjọ́ sátidé yẹn pé wọ́n lọ fi ètò àdúrà kan kankan pé tó bá di sunday àwọn ṣáà fi ìgboyà àwọn ìyàwó àwọn ni àwọn fi ìgboyà péjọkò àwọn ó dẹ̀ ṣàlàyé àlá yẹn pé àwọn wàá kọ́kọ́ tiẹ̀ àwọn wàá bí àwọn ṣáà fún mi lábọ̀ ok mo dẹ̀ fàdúrà ràn wọ́n lọ́wọ́ ìgbà tó ọjọ́ monday wọ́n pè mí o ohun tí wọ́n sì pè mí sí ó sì ó mọ̀ pé ohun gbogbo náà náà ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tó bá fẹ́ tirẹ̀. ìyàwó wọn ò mọ̀ pé gbé ní mata kankan wá sí orí ètò múlẹ́rọ́ múlẹ́rọ́ òdẹ pé wọ́n mi ò tiẹ̀ rò pé sọ pé ká tiẹ̀ dá sí ẹ mọ̀ pé ọ̀pọ̀ mi lè máa sọ pé ká dá sí ká pé wọ́n ká pọkọ ìyẹn ò tiẹ̀ jẹ́ mọ́ bẹ́ẹ̀ rárá ṣùgbọ́n sí ìyàlẹ́nu plan man yìí ni pé tíyàwó àwọn bá ti ti bi ètò àdúrà yẹn dé ní Sunday wọ́n ní àti Jímọ̀ ọ̀nà ti lọ wọ́n wá ní Sunday ni wọ́n á dé ní ọjọ́ Thursday yẹn ni wọ́n ní wọ́n ń lọ bí program kan ní Friday wọ́n máa dé bí ọ̀tẹ̀ ní Thursday náà ti lọ nítorí wọ́n jẹ́ ó yé mi pé wọ́n à sí nílé wọ́n àmọ̀ pa wọ́n wá síbi irú bíbáyìí rárá láti lù ú tí wọ́n wà àmọ́ sí ìyàlẹ́nu ọlọ́run ọjọ́ sátọ̀dẹ̀ tá a parí ètò yẹn tó ti wá ní tíyàwó àwọn bá dé pàjẹ́bà lẹ́rù kò síjú kú tí ó pàgbà tá a ní bá po lórí ẹ̀ ń bẹ́ àwọn ó péjòkó àwọn ó sì bí àwọn ó dẹ̀ ṣe gbogbo táwọn yẹn sáwí yẹn àwọn sáwo method wo ni àwọn ó fi lè open up fún ìyàwó àwọn pẹ̀lú táwọn ń là kọjá nínú àlá pé bọ́lá ọlọ́run lè jẹ́ kí ìyàwó àwọn náà kó sọjí kó dẹ̀ sọ tiẹ̀ ṣẹ̀mọ̀ ni wọ́n plan wọn nìyẹn lẹ́yìn ètò níjẹ́jọ́ èmi wá ní ọlọ́run á fún wọn ṣe tí àwọn wọn bá ti dé sunday kan make a move àmọ́ sí ìyàlẹ́nu nígbà tó di ọjọ́ ajé monday bàbá yìí máa pè é kódà ó ṣeé ṣe káwọn àtìyàwó wọn kan wá láàrin ọ̀sẹ̀ tá a wà yìí bàbá yìí máa pè é ìyẹn ọ̀sẹ̀ tá a mú ìrádà bàbá yìí máa pè é wọ́n jẹ́ ó yé mi wípé nígbà tíyàwó àwọn dé láti ibi ètò àdúrà tán lọ ìyá mm. ẹ mọ̀ wípé láti pàṣẹ àdúrà yẹn ìyàwó mà rí breakthrough wálé ẹnirú breakthrough wo breakthrough yẹn ni wípé bóyá ìwàásù ni o bóyá oní bóyá àsọtẹ́lẹ̀ jáde ni o bóyá nìkan ríran ni o bóyá nìkan gòkè ẹ̀mí ni o kò yé èèyàn ṣùgbọ́n wọ́n ṣàníyàwó àwọn pé àwọn nírọ̀lẹ́ ẹjọ́ Sunday jẹ́jẹ́ wípé ọ̀rọ̀ wa o ọlọ́run gbọ́ àdúrà o wọ́n ní àwọn sì fún ní attention wọ́n ní àwọn náà sọ pé ọ̀rọ̀ náà wulẹ̀ wà wọ́n fi òde ni àmọ́ kọ́kọ́ sọ tiẹ̀ jẹjẹ mọ̀ pé kọ́kọ́ sọ tiẹ̀ tọkọ wí fún ìyàwó ní ìyàwó mọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ tó ṣẹlẹ̀ níbi àdúrà tó ti dé wípé òun fẹ́ jẹ́wọ́ nǹkan kan nítorí program tó ń lọ fún yìí ọ fọnà sójú débi wípé níkòríta yìí òun ò gbọ́dọ̀ ṣe ọlọ́run torí bíkú bá dé òun ó jẹ̀bi rẹ̀ òun sì jẹ̀bi ọlọ́run. wo níbi tí òun dé dúró yìí níbi tí ọlọ́run rìn kọjá dé nínú ayé òun dé lónìí yìí mo fi ohun gbogbo lẹ̀ fún ọlọ́run. náà ni fífi ohun gbogbo lẹ̀ fún ọlọ́run bíi báwo pé mo fi ohun gbogbo lẹ̀ fún ọlọ́run pé tó bá wu ọlọ́run kó ṣe fún mi tá a bá kọ pé màá lọ́mọ láyé tó bá sì wàá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni mo fi rọ̀ sára ọlọ́run torí wípé a ti gbìyànjú a ti gbégbèsè gbìyànjú tá a ti ẹ̀ wàá gbà kán yìí ó jẹ́ èyí tó ṣe wípé ọ̀rọ̀ ẹ̀ sì jáde níbi tí mo ti dé o pé lọ́nà wo ṣé o lè rán létí ìgbìyànjú tá a gbé sẹ́yìn wọ́n ní ìyàwó àwọn bá sọ pé à ah, ṣáà ní bínú ṣá ṣùgbọ́n kì í ṣẹ̀bi mi o ọlọ́run kúkú ṣe ẹ̀yìn náà lẹ mú mi lọ kì í ṣe pé mi náà ni mo lọ bí mo ní ìyàwó àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní rántí lọ́ba bú sẹ́kún wọn náà ní sọ̀rọ̀ ẹnu rẹ mọ̀jẹ̀rú ọ̀bọ ṣáà ṣáà ní bínú torí nsọ̀n kankan di sin ní ìyàwó àwọn ọmọ tẹnu bọ ìrírí ẹ̀ lọ́dọ̀ bàbá tí wọ́n lọ gbẹ̀yìn tó mú kọ́kọ́ wá sórí afẹ́fẹ́ tó mú kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn ní ṣé ẹ mọ̀ pé lọ́dún náà ṣé ẹ mọ̀ pé mi ì sọ fún yín tó ṣẹlẹ̀ nínú ilé. ẹ má jẹ́ ń tàn yín ẹ wò ó kì í ṣebi tá a fọkàn sí gan lọ̀rọ̀ bá dé o torí bí téèyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ àmọ́ ọ̀farapẹ̀ ó farapẹ́ kì í ṣe bí ìbálòpọ̀ o kì í ṣe bí ìbálòpọ̀ nígbà tí bàbá yìí sọ lójú rí fóònù á tó bí wákàtí kan ó lé díẹ̀ tí wọ́n fi ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí fún mi lórí fóònù lọ́jọ́ Monday kì í ṣe bí ìbálòpọ̀ rárá rárá àmọ́ ọmọ ẹ̀ náà ni ọmọ ìbálòpọ̀ náà ni àbí nígbà tí èèyàn bá bọ́ bí òrombó ìyàwó oníyàwó tí sì mú Ah! ọ̀gá ojú obìnrin máa ń rí o ojú wọ́mọwọ́mọ máa ń rí o. ìpè lálẹ́ ọjọ́ yẹn tí àwọn nírọ̀lẹ́ ọjọ́ yẹn táwọn sunkún jáde ní inú ilé pé mm, tí bàbá yẹn fi sọ pé ìgbésẹ̀ lẹ́ẹ̀kẹrin pé bàtà wọn ṣàwà wọlé ló wáyé pé ọ̀hìn oúnjẹ tọ́lọ̀ ń dá sígbàyà obìnrin ọmọ ní í mú ọmọ ní í jẹ ọmọ ní í ṣe ọmọ ní í ṣe gbá àbí bọ́mọ náà àbí torí ọmọ náà sì ni. ẹ̀yin ènìyàn international brother. bó tiẹ̀ ṣe pé èèyàn méjì lọ lẹ́tọ̀ọ́ sí ẹ máa wá kí àbí àpíà òǹbó tọ́lọ̀ ń fóbìnrin látọ̀run wá èèyàn méjì lọ tọ́ sí. ẹ̀yin ènìyàn kan ní ọkọ̀ ọmọ ṣáàyàn ẹ̀kọ́ tó di pọ́n. <laughs> ọmọ yóò fi ilẹ̀ ni bàbá ọmọ mú lọ ni. àní nínú òbí ẹ. ẹ mọ̀ pé ó wà mẹ́dísínà. pẹ̀lú ọkọ ẹ. yes. èwo. a ó sọ yín tó bá dọjọ́ wáyé. tó ṣe kókó. fọkùnrin àti fóbìnrin. ó wà mẹ́dísínà. lóńbó tọ́lọ̀ ń fún yín yẹn. ẹ mọ̀ ṣàwọn ìfọkọ yín. àwọn gbọ́dọ̀ fún. ọkọ yín ọmọ òun. ìwé tọkọ ẹ. òun yóò. Ah. rí mi lẹ́yìn ìsìn kí n ṣàlàyé fún yín. ẹ wò ó wọ́n ní òrombó yẹn wá ni bàbá yẹn wá pé káwọn ó ṣígbà yà wọ́n. ọmọ ní imú ọmọ ní imú ọmọ ní ṣe ọmọ ní ṣe gbà gbogbo tí wọ́n wí tí wọ́n wí tí wọ́n wí. ọkọ ò lè ṣe. náà ni bàbá yẹn ṣe fún màmá yẹn. òbí ò lè ṣe. wọ́n sì ló wí gbogbo tí ó wí gbogbo oríkì tí ó kì gbogbo kò yé yín ọ̀yá wẹ̀wù ẹ padà. lélẹ̀ lẹ́ni wọ́n ní ìyàwó àwọn tó ń bu ẹkùn. lọ́jọ́ jíjẹ. bí ìkó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níṣẹ́ ń sunkún níjọ́ Sunday ìjeje wọ́n náà ní wọ́n náà sì dìde níbi táwọn jókòó sí àwọn sì yin Ọlọ́run wọ́n náà wà yẹn lọ wọ́n níyàwó àwọn àwòyí pé ó yẹ kó ṣọ́ọ̀kì àwọn ju bóun ṣe gbé kalẹ̀ yẹn lọ gẹ́gẹ́ bí ọkùnrin bí ìtara ọkùnrin pé bíi pé ẹ́ẹ̀ bàbá yẹn mú ọsàn ara ọ̀dọ̀ rẹ̀ ó mú òrombó ẹ gbogbo wọn ni àwọn rò bí pé ìpè inú ìbẹ̀rù tí wọ́n gan fi ń sọ̀rọ̀ àtẹ̀kùn bíi pé ọkọ rẹ̀ máa gbé gbóná pé ah àdá ó dilé bàbá wọn lọ bíyan lórí ìpè bẹ́ẹ̀ ni expectation woman yẹn sí ọkọ ẹ̀ sí n tó fẹ́ wí but ṣé ìyàlẹ́nu n tó rò pọ́kọ ó ṣe ọkọ dìde wọn làwọn sì yin Ọlọ́run pé olúwo ṣe olúwo ṣe olúwo ṣe ìdè mi já ìdè mi já ìdè mi já wọ́n ní wá pé ìdè rẹ já pé ìdè já ìyàwó mi jókòó ọjọ́ ọ̀rọ̀ ti pé báyìí ohun gbogbo máa ń ṣiṣẹ́ pọ̀ fún rere ṣé pé kìí ṣe pé bàbá yẹn ó lọ gẹ̀ẹ́ rárá rárá o òun dẹ́kọ̀ríta kó òun ó jẹ́wọ́ fún ọ ni ṣùgbọ́n kó lè bá mọ̀ wípé ń wọ́n ọmọ ká mọ́ yá gbà fọ́ lọ́hùn kó lè bá a mọ̀ pé mo ti jára sí mi. mẹ́sẹ̀gì um, jáde níbi tí mo ti ń bọ̀ ni ní church rather ọ̀rọ̀ kan. ó sì wí pé gbogbo ẹni tó bá ní nǹkan ìṣèpamọ́ kan nǹkan àkọ́kọ́ kan tó ní ìgbésẹ̀ kan tó gbé tí ọkọ ò mọ̀ sí kó lọ jẹ́wọ́ ni mo fi délé tí mo fi ń jẹ́wọ́ ọwọ́ àyìn lọ́hùn ó sì wá nídìí ìjà lọ́nà wo. èèwọ̀ ló ṣe. ọkọ bàbá yẹn wá láwọn wà first láti wá ṣàlàyé báwọn ṣe wá sórí ètò báwọn ṣe wá sí Fresh FM báwọn ṣe wá bá múlẹ́rọ́ bí múlẹ́rọ́ ṣe gbé ọ̀rọ̀ sórí afẹ́fẹ́ débi wípé àwọn sọ fúnyàwó àwọn wípé wo á lọ gbọ́n Facebook wọ́n ní àwọn sì ra data àwọn sì jọ gbọ́ ètò yìí ní ojú ẹsẹ̀ wọ́n níyàwó àwọn àwọn sì jọ sunkún sunkún sunkún wọ́n ní làwọn wá ṣàlàyé fúnyàwó àwọn náà pé tí mo ní ìdèjà tó ń wò pé lọ́nà wo ìdèjà sọ ọmọ pé lálẹ́ ọjọ́ yẹn gangan gangan gangan tíjọ́ keje pé ẹni báyìí báyìí báyìí tí mo pẹ́ pariwo tí mò ń pẹ́ ah ah tó o sáré jáde àlá tí mò ń lánàá òun sì tí ìwà ayé lálá yẹn dì sí i wọ́n níyàwó àwọn pé irọ́ o àádọ́dọ́ bàbá wọn náà pé àádọ́ bàbá kíkan. ìlàjọ ìṣòro òbí ẹni ò lè kọ́ ni. ọlọ́run tó dé ọ lọ bí àdúrà tó ọ̀sẹ̀sẹ̀ máa lọ tó wá jẹ́ pé àkókò yìí ni ọlọ́run bọ́ ọ pàdé tó o fi lè sọ tó o sọ iná náà ló ń ṣiṣẹ́ nínú léde mi náà ìwọ náà kó tó dé tí mo fi gbé ìgbésẹ̀ ọ̀dọ̀ bàbá kọ́ nìkan wọ́n níyàwó àwọn pẹ́ rárá àdọ́dọ̀ bàbá aláàlọ́ ọ̀dọ̀ bàbá ẹ̀yìn obìnrin tún dénú ṣe rí láì fi àkókò ṣòfò ẹ gbọ́ kí ló wá kàn báyìí kí ló kàn. ìyá ni o. mo fẹ́ ká fààyè gba ọ̀rọ̀ yìí tán pátápátá kí a lè rí solution pátápátá. mo ti fẹ́ kan mo rò pé bí ìṣẹ́jú méjì ni màá fi fún yín ní update ni ṣùgbọ́n ẹ fẹ́ kan jẹ́ kí a dá sí tán pátápátá kí solution yẹn dé pátápátá ọ̀rọ̀ grandpa kan grandma kan làbá gbé láàárọ̀ yìí grandpa àti àbí nǹkan grandma tó mọ́rọ̀ wá ẹ bá mi má bínú ẹ dákun ẹ jẹ́ kí a fààyè gba káwọn èèyàn ó tún yá wa ní brain bí àṣà ọmọ mi olúwa fún mi bí a ní ẹjẹ ń yá yín brain ẹ jẹ́ ká fààyè gba kẹ́yìn àwọn ọ̀jọ̀gbọ́n ó tún yá wa ní brain lórí ọ̀rọ̀ ìdílé yìí ẹ jọ. kí wọ́n kí wọ́n kí wọ́n sọ wá jí. a dé kórìíta pé a ti ń rí ojútùú bọ̀ mo sì mọ̀ yí pé kí solution bá ọ̀rọ̀ ìdílé náà lọ jẹ gbogbo àwọn olólùfẹ́ ètò yìí lógún. ní kórìíta dé yìí ọkọ ti jẹ́ kí ìyàwó ẹ̀ ó wá mọ àlàkọjá ẹ̀ látọ̀dún kẹta ìyàwó ti ti bí àdúrà dé wọ́n ti sọ pé bí prọfẹ́sì ni o bí eh, ẹlẹ́mìí ló sọ̀rọ̀ o kò ṣáàyè èèyàn ìyàwó dé pẹ̀lú ìyanu láti bí ètò àdúrà níjọ́ Sunday ìyàwó pe ọkọ ẹ̀ jókòó ìyàwó pe ọkọ ẹ̀ ntí ìyàwó fẹ́ mú jáde nínú pópè ọkọ ẹ̀ ni wípé gbogbo kìràkìtà ń wọ́ ọmọ à ń wọ́ ọmọ mo ti fi yá Ọlọ́run mo fún ẹ ní tough time nítorí pé àbá nìkan ńlẹ̀ bí mi ò bá ti ẹ̀ ní kún tó ò bá ní lọ sẹ́yìn mo sì ti ṣe ìkanra yẹn mo victimize ẹ agbègbèsè o dẹ̀ ń support mi but ṣùgbọ́n báyìí mo ti gbà fọ́ lọ́hùn tó bá wọ wá wọ lọ́hùn tí n bá wà kí mọ́ kọ́lọ́hún sì fi wá mi rí torí wípé ogun kan ṣẹ́ nínú ìrìn àjò àdúrà tí mo ti tún dé yìí o ìyàwó sì wá open up ó sọ ohun tó ṣẹlẹ̀ àṣẹ tí ó gbọ́ nínú àdúrà ni pé ẹ̀yìn gbogbo ẹni tó bá ní nǹkan kọ̀kọ̀ tó ṣe pamọ́ fún ọkọ rẹ̀ gbogbo ẹni tí bá ń la nǹkan kan kọjá tọ́já pọ̀kọ rẹ̀ ò mọ̀ sí tó sì ṣe lòdì sínú ẹbí rẹ̀ kán lọ tú bá fọ́kọ ẹ̀ kó sì ṣàlàyé kó ṣàparètè ọ̀rọ̀ yẹn kí ọkọ ẹ̀ lè dáríjì ìyẹn lẹ́yìn ìyàwó gbébọ̀ ní àdúrà láì mọ̀ pé ọkọ gan-an ní ìgbésẹ̀ tọkọ ti gbé sí kọ̀ǹdíṣàn tọkọ gan ń là á kọjá ọkọ ò mọ̀ pé ìyàwó òun ọkọ sàmọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ṣùgbọ́n kò rí lè mọ̀ pé ó ti jẹ́ ègún bẹ́ẹ̀ fún ìyàwó láìsí pò sọ fọ́kọ but ọkọ náà tí sì ń la ipò àlákàlà yẹn kọjá wọ́n wá bá múlẹ́rọ́ múlẹ́rọ́ gbé sórí afẹ́fẹ́ ẹ sì dá sí i ẹ dákun ẹ̀yin aráalé ẹ̀yin tẹ mọ́mì tó lọ́rọ̀ àárọ̀ ẹ jọ̀ọ́ mo fìkúnlẹ̀ àbí amọ̀ bẹ̀yìn ẹ dáríjì mi torí mo ti ṣàdéhùn pọ́rọ̀ yín ògòrè afẹ́fẹ́ ṣùgbọ́n ẹ dákun mà ẹ jẹ́ kí àwọn èèyàn ó to ilé yìí tán láàárọ̀ yìí ẹ jọ̀wọ́. ọ̀rọ̀ kan ni mo. ìyàwó sì wà lórí pé àlá lọ bá wọn níṣẹ́ wọn náà ni tí bàbá bá ti wá kún kọ́ wọn ló ní à ebi yóò sì náà mọ́. ebi ìyàwó mẹ́rin ló ní lọ́dún náà sọ́ọ̀ mẹ́rẹ̀ẹ̀rin wàá kí gbogbo aládùúgbò yẹn ọmọ tún tí bàbá yẹn pa ni òrombó òun ni bàbá mu kì í ṣe pé wọ́n ní kó wọn hàn lọ́gìn náà. ṣí kọ́mọ̀dà ẹ ṣe àdúpẹ́. ọ̀rọ̀ wá rèé ṣé à ń lọ dabẹ̀rú lọ́kàn ṣé à ń lọ bá bàbá yẹn lọ́kàn kí wọ́n bá tẹ̀ ní bàbá wà tí bàbá bá tẹ̀ tẹ̀ á lọ́ńkọ́ bí bàbá ò bá sì ti lọ tí bàbá bá wà ṣé ìyẹn help situation tá a wà yìí ẹ jọ̀ọ́ kí ló kàn gangan zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine plus two three four eight zero nine two two two ten fifty nine. àbíà máa bọ̀. lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àríyá. èèyàn kan ìṣẹ́jú kan kérò tó pọ̀ lè dà sí ṣàwárí mo ṣe ń bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí <clears throat> ẹ má bínú àti dáàdì yẹn àti mọ́mì yẹn wọ́n dẹ̀ ń gbọ́mú lérò lọ́wọ́lọ́wọ́ ọmọ mi lọ́vù DJ Lovelat àti dáàdì yẹn àti mọ́mì yẹn wọ́n dẹ̀ ń gbọ́mú lérò lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí báyìí báyìí ìtinú mi dùn sí jù nìyẹn ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. yes sir sọ́ọ́lì olúbilé láti sẹ́yìn. ok kò ní bàjẹ́ fún yín. àmín àtẹ̀yìn náà. àti gbogbo títí gbogbo alágbára ọlọ́run. àmín. ọlọ́run ọdẹ gbàdúrà kọ́lọ́run ọdẹ dáríjì gbogbo wa. àmín o. torí ohun tí à ń wò ní pé bàbá ni lọ́ngì níjọ yẹn. wọn ò lọ́gìn o. ẹsẹ̀ kọ́lọ́run dáríjì wa o. o browse rárá rárá. àmì èyí tó ṣe náà lóòótọ́ ó fara pẹ́. Hmm. ní tó wá kùn táwọn ìyá yẹn ó ṣe nísìnyí pé ọ̀rọ̀ wọn ti jẹ́ ọ̀rọ̀ wọn ti dọ̀rọ̀ àdúrà a rí i pé àwọn méjèèjì ìṣesí wọn fẹ́ẹ̀ papọ̀ hmm. ẹwà tọdún mẹ́ta táyì tó ń gbà wọn wá múlẹ́rọ́ nìkan wá rí bó ṣe rí yẹn. ọkọ wa múlẹ́rọ ìyàwó gbalẹ̀ àdúrà lọ láì jẹ́ pọ́njọ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Hmm. ọlọ́run sì gbàdúrà wọn àmọ́ ọ̀dọ̀ bàbá tí wọ́n láwọn lọ èmi ò sọ pé kí ni wọ́n fẹ́ lọ sí ah. wọ́n tún fẹ́ dá ogun ayé wọn padà sẹ́yìn nìyẹn o hmm. kí wọ́n gbà pé ojú ohun tí àwọn ọmọ máa rí náà lójú wọn rí yẹn eléyìí náà dé wà nínú àkọọ́lẹ̀ pé ohun tójú òun rí nìyí Mm. àmọ́ lágbára ọlọ́run ọlọ́run dá wọn lóhùn. ọlọ́run fún wọn yóò fún wọn lóbìn. yóò wá ṣe wọn lọ́mọ bíi abraham. àti ashik. lágbára ọlọ́run. sọ́yìn olùgbèlè láti ṣe. àmín àmín ọmọ bíi samuel lọ́lọ́run wọn bá ń fún wọn lágbára ọlọ́run. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. yes ẹ kú ètò. ètò orí ọkọ yín bulletin dá ń sọ̀rọ̀ láti èjìgbò. yes sir. ẹ kú ètò ọlọ́wà sir gẹ́gẹ́ bí bàbá tó sọ̀rọ̀ gbẹ̀yìn ti sọ hmm. gbogbo wa náà á tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run hmm. fún èrò tí a rò nípa ìyá yẹn ní ìjẹ̀jọ́ hmm, báwa ò tiẹ̀ ráàyè pè wọlé ṣùgbọ́n gbogbo wa náà là ń lérò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ti wí wọ́n ó túbọ̀ kún fún àdúrà dáadáa ni ọlọ́run tó gbàdúrà wọn tó bá wọn tò débi tí ó bá déhùn ọlọ́run náà kú láàyè o. bẹ́ẹ̀ni ah kò dẹ̀ sí nǹkan téèyàn béèrè lọ́dọ̀ ọlọ́run níwọ̀n ìgbà téèyàn bá ti béèrè téèyàn bá ti lẹ́mìí àti béèrè ojú ẹran kọ́ lọ́run dáhùn káwá túbọ̀ yẹ ìkọ̀kọ̀ wọn wò dáadáa ìyá mm. bá kù sí tí ó fi kù díẹ̀ káàtó ìdí nígbàgbọ́ pé ọlọ́run tó ti bá wọn tú ìdẹ̀hùn títí débi tó tú dé yóò dáhùn béèrè wọn délẹ̀ délẹ̀. àmín ìlànà ọlọ́run ọlọ́run tó kí yanu ẹ ṣe àdúpẹ́ àná àwọn méjèèjì tínú mi dùn sí jù ni pé àwọn méjèèjì ń gbọ́mulérò báyìí báyìí báyìí báyìí báyìí. hello. hello. hello. ẹ káàárọ̀ o. hello. àǹtí fún mi kọ́ yìí láti Glasgow ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ma. hello. yes ma. ìpè tí ń já ìpè kípè ò tẹríba fún ìpè àǹtí fún mi ẹ wà ń bẹ́ẹ̀. hello ẹ káàárọ̀. ò wà o ẹ pè padà ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sir ẹ pẹ́ tó làwọn kazeem olóhùnbẹ̀rin láti nàìjíríà. ọ̀rọ̀ mọ̀rí ẹ̀ mọ̀dá sí i ọlọ́mọ ti bá wa tún ṣẹ́gun kan. ẹ ọlọ́run tó ṣe débi tó ṣe dé á padà ṣe gbogbo yòókù délé délé. àmín. bọ̀ kí àwọn méjèèjì yẹn sọ́sálì wúmọ̀ ẹ̀kọ́ má láwọn fẹ́ padà lọ sọ́dọ̀ bàbá yẹn mọ́. Mm. gẹ́gẹ́ bí obìnrin ara ń ta mọ̀mọ́ yẹn pé ẹ́ ṣé pé tó ń bá yí látọdún kẹta nílò sọdílẹ̀ àjá lọ. Hmm. so kọ́ máa sọ pé àwọn ti fẹ́ lọ mọ́ rí tí wọ́n bá lọ yòó túmọ̀ kí ni wọ́n lè tún fi ṣera wọn ah. níbẹ̀ again so kí wọ́n tẹra mọ́ àdúrà nípa ìlànà ti ọlọ́run so ọlá àdẹ̀bà àwọn bíi àwùjọ ìdókò ètò wọn rí sínú ọlá àti fún ọláyọ̀ àti àlàáfíà. àmì àmì ẹ gan ni ẹ ṣeun làwọn àkàzìmọ lóhùn obìnrin á ẹ̀jẹ̀ àgbàpọ̀ díẹ̀ láàyè. ẹ lọ́wọ́ ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o ẹ kú ètò. ètò rẹ ọ̀rẹ́ mi ẹ kú ojú àárọ̀ yìí o ẹ̀yin abọ́lódé fẹ́ lójú. àwọ̀ ìjọ mà nìyẹn o. yèyé múlẹ́rọ́ a kú ojúmọ́ o. ojúmọ́ nìyẹn á jẹ kú e, máa ń pélé náà ní àṣeyọrí. àṣeyọrí ni o. torí ogun tọ́lọ́run bá ti ṣẹ́ òun ló máa fi hàn. bẹ́ẹ̀ni. èmi nígbàgbọ́ wípé ogun yẹn ti ṣẹ́ nínú ayé bàbá ìyá àtìyá ẹ̀. Mhm. èmi nígbàgbọ́ gbàgbọ́ ti tèmi nìyẹn. ìgbàgbọ́ tèmi náà nìyẹn. nítorí pé nígbà tí ọkàn àwọn méjèèjì ó ti jọ dọ́gba ọkọ ti mẹ́jọ wá sí múlẹ́rọ́ tíyàwó dẹ̀ ti lọ sí church ṣáàṣìrí yẹn dẹ̀ ti tú wọn ní láti lọ bá bàbá yẹn àdúrà ló kù àti mm. sùúrù mm. ká máa wò pẹ̀lú ìṣọ̀kan bí gbogbo wa ṣe bá ṣe bá ṣe bọ́rọ̀ wọn ṣe ká wa lára ẹ̀ wọn kọ́ máa padà yọ̀ǹda ọmọ fún wọn wọn ò nídìí láti lọ bá wọn ò nídìí láti lọ bá bàbá yẹn mm àdúrà wọn ni kán mú ní ọ̀kúnkún torí wọn ọ̀gbọ́n tó ọlọ́run tó tú àṣírí ńlá nínú ayé wọn wọn ọ̀gbọ́n tó mm. àṣírí ńlá lọ́lọ́run tú láàrin àwọn méjèèjì mm, mm. nǹkan tó jọ ń di ọgbẹ́ ọkàn fáwọn méjèèjì lọ́lọ́run tó tú àṣírí ẹ̀ tí wọ́n bá yí tí wọ́n bá yí sónú ẹ̀ kú tí wọ́n bá yí tí wọ́n bá kùn lọ́lọ́run ti tú àṣírí fáwọn méjèèjì ṣẹ̀dẹ̀ lọ́lọ́run tó tú àṣírí ó ti ṣe tọ́ fẹ́ ṣiṣẹ́ ńbẹ̀ yìí ó lóun àṣẹ mm. pé iṣẹ́ lọ́lọ́run dẹ̀ máa bá mi ṣe fún wọn kọ́ máa wulẹ̀ lọ bá bàbá yẹn rárá rárá rárá wọ́n máa kún fún àdúrà wọn mo dẹ̀ mọ̀pọ́ lọ́run á gbàdúrà wọn ẹ kú ètò ẹ máa tó tó bọ̀. ètò rẹ o. hello. bàbá mi mọ ọmọ lérí rẹ. hello. ẹ káàárọ̀ ẹ yín rédíò yín yẹn sílẹ̀ ẹ ti wà ń bẹ̀ ẹ tòrè. onyinye ahụ ụfọdụ ma akọwọlé. hallelujah hallelujah hosanna glory be to God. ṣé àwọn àbá yẹn kí wọ́n máa lọ sọ́dọ̀ ẹni nìyẹn. ok. wọn kún fàdúrà. ọlọ́run ó dà sí àárín wọn. tí wọ́n ń pè tẹ́ jẹ́ ẹni àkọ́kọ́ jẹ́ tọ́jú àkọ́kọ́ Ọlátúndé. hello. hello. Oh. hello ẹ káàárọ̀. a kú ojúmọ́ o. ojúmọ́ nìyẹn ojúmọ́ àlàáfíà o. gbẹ̀ngẹ́nẹ̀. ẹ pé èmi nìyẹn gbẹ̀ngẹ́nẹ̀. bengos worowóró. ọmọ tí ó wẹ̀ tó ń dán. èmi nìyẹn. tọ́ba tẹ̀ fi létí ẹ̀ gan bóyá làwọn tó ń tọ́ṣẹ́ ó ṣe máa tà. Kalade. èsèyàn èsèyàn gidi wà láyé ọ sàjẹ gbogbo ìgbà ayé ọmọ mọ pé ń ewé tí mo fi mọ wá bíṣẹ́ lóru kai. rárá o ẹ ẹ ìwé báwo gbogbo gèlè orí yín náà ẹ dín ìwé. ó yẹ ẹ bá wa dá sí ẹ dákun ẹ pé ètò. ètò rèé. Hmm. ọba ọba láti yọrí yóò túbọ̀ yẹ ká máa ṣàṣeyọrí sí dáadáa lágbára lọ́wọ́. àmì o. bí gbogbo àwọn èèyàn ṣe látàárọ̀ pé ká tọrọ pé ká tọrọ. àforíjìn yes. àwọn onímọ̀sí wọ́n sọ pé àtẹ̀gbẹ̀fọ́ láì wàtúbù ilé yìí. Mm-hmm. Ọlọ́run kó dá lẹ́sẹ̀ wa jù wá kó tó ṣe kéde kó tó fà lẹ́sẹ̀ wa ya kó parẹ́ pátápátá. Àmín. ṣe rí mm, ọ̀rọ̀ sunukun. ojú sunukun la fi ń wò. ojú sunukun ṣe mọ̀ pé ní tó ṣẹlẹ̀ òun náà wọ́n sọ pé agbẹjọ́ nìkan dá. àgbà òṣìkà ni. àgbà òṣìkà ni ṣùgbọ́n orí ètò yìí kò gbà wá láyè ká mú ẹjọ́ yẹn lójú wa ẹ tó bá mẹ́jọ́ wá náà là gbọ́ tiẹ̀. bẹ́ẹ̀ ni so ṣùgbọ́n lábẹ́ tó ti wù kó rí tí ẹ bá gbé laptop sọ́wọ́ tó fi ṣe laptop ẹ̀ tó fọwọ́ ra lára tó fọwọ́ ra lára tó gbé sẹ́nu tí ò lọ gbìn. tó fi mouse ṣeré tó fi mouse laptop ṣeré. tó fi mouse ṣeré kí ló kí ló fi mouse oní mouse ṣeré. tó kàn ń ra ń wá password tó ń tà láti. tí tí ìyá yẹn bá dẹrálẹ̀ díẹ̀ ni ah. bàbá yẹn á lọ gbìn straight tó ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé bàbá ò ráyè lọ́gbìn oh. àìlọ́gbìn yẹn náà ẹ̀yin náà wá gbogbo tó fà sí inú ayé àwọn èèyàn yìí méjèèjì èmi kàn máa rọ gbogbo wa ni gbogbo wọ́mọwọ́mọ gbogbo àwa tí eh, ọlọ́run dá lóhùn àtàwọn tọ́lọ́run tí dá lóhùn ọlọ́run á dá gbogbo wa lóhùn lágbára ọlọ́run ní ìgbà rẹ̀ àwọn èèyàn wa náà tó jẹ́ pé wọ́n ń gbàdúrà fún wa àti tí wọ́n ń yíwọ́ padà wọ́n rí i pé wọ́n ṣe lóòótọ́ tọkàntọkàn mm kán má fojú kòkòrò nǹkan oní nǹkan tí ò ṣe ti wọn. Hmm, kán má yọ fà kán má yọ fà. ẹ tó wá yọ fà lára ẹni ẹlẹ́dẹ̀ tó wá fogun sínú ayé wọn ṣó wá dà bẹ́ẹ̀. Hmm. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ wọ́n ní àyà ó bẹ́ aré ní ìsè àdúrà náà ni wọ́n fi yanjú ẹ̀. Hmm. and at the same time tán bá lọ bá bàbá yẹn báwọn yẹn ṣe sọ ogun míì náà tó fẹ́ẹ́ fà sínú ayé wọn torí bàbá òkùnkùn dì náà náà ni yóò mm. lóun ò ṣe bẹ́ẹ̀ mọ́ mm. á lóun ò ṣe bẹ́ẹ̀ kí mm. wọ́n parọ́ mọ́ òun ni so in order not to pé kán má parọ́ mọ́ èèyàn kán fi wọ́n lẹ̀ kán fi wọ́n lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run á bá wa ṣẹ́gun gbogbo ogun tó kù inú wọn á dùn so èmi máa wá àjọ sọ̀rọ̀ lẹ́yìn èsì because medicine or no medicine of òrombó eh, or tajarin or àsọlẹ́yìn àbí. Eh, pardon come again. dẹ̀ máa <laughs> lọ́kẹ̀ wàá sanwó wàá sanwó wàá sanwó fún pa mi àpíà ni ó máa lọ bọ́ wáyé pé ó máa ní láti rí mi ṣe máa lè fún ẹ ní ìdánilẹ́kọ̀ọ́ yẹn. tàbí mi làpíà tàbí mi làpíà ọmọ ajá ń bí mi lọ́fẹ̀ẹ́ ni. <laughs> mẹdísínà dókítà orí afẹ́fẹ́. <laughs> ó wà mẹdísínà kóbìnrin mọ sàrùn ọmọ fòròǹbó fọkọ ọkọ náà sì mọ ọmọ kógìrì mọ gbogbo gbà. ọlọ́ọ̀lọ́mọye mẹdísìn tàbí lọ ó dàbọ̀ <laughs> àní orí mi lẹ́yìn wa búùkù kí n fún ẹ tọrọ tọrọ counseling. <laughs> hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. yes sir. sùúrù ayọ̀lá ló ń sọ̀rọ̀ látàpátá. yes sir dáàdi ẹ káàárọ̀ sir. ẹ ṣeun tẹ́rí ìjẹ́gbé wá láàárọ̀ yìí ó kó kákẹ́tẹ̀ tó kí bàbá yẹn èmi ní ìrírí tó ẹ pé tí mò ń sọ yìí ọ̀gá mi ni mm-hmm. ìṣẹ́jú ẹ̀ ni wọ́n fi sí ọmú lẹ̀ tó sì ń fọwọ́ wọ́ ọmú ah, ọ̀hún. àwọn èpè máa lórí afẹ́fẹ́ òròǹbó <laughs> ni oúnjẹ ah, ọmọ ni. lọ́rùn dá òròǹbó ọ̀gá mi dúró báyìí ìyàwó ẹ̀ dúró báyìí wọ́n sì ń tẹ̀ ẹ́ sí wọ́n bá wọ báyìí. ajé o nígbà tó náà wọ ọmọ nígbà tó jáde náà ló sọ lórí ìwọ ọlọ́run Elédùmarè òun ò wọlé babaláwo kan mọ́ a sì dúpẹ́ lọ́lọ́run pé lóní lẹ́yìn àdúrà òun ò wọ́n wà ní Ìbàdàn mo ti máa ń sọ̀rọ̀ ètò ìtò náà bá gbọ́. lójú wọn ní kìrìnkìrìn sá. nítorí náà. dádì sùúrù dádì sùúrù. mo ní lójú wọn life and direct. ṣẹbẹ́lẹ̀ tiẹ̀ lọ sí lẹ́yìn ilé ìdúró ṣèjú ẹ̀ ní wàá fọwọ́ bá ọkọ rẹ̀. Eh, ajé o ní bá wọ òròǹbó ẹ̀ báyìí ní fẹ́ òròǹbó ẹ̀ tó dúró tó dúró kí n kẹ́ bẹ́ẹ̀ ah, ah. tó dúró náà wọ́ ọmọ ni. Hmm. tọ́lọ́run bá lè ṣe tàwọn èèyàn ìpè tí mo fẹ́ fà àwọn tí ń wá àìní gbẹ̀kẹ̀ nínú ọlọ́run náà ni hmm. olómàdìbò ló sì mọ̀ gbà tí ó fún wa bí mo fẹ́ mọ̀ nìyẹn. ẹ ẹ pé wọ́n lọ bá bàbá wọn ò lọ bá bàbá ọlọ́run ti ṣẹ́gun ẹ̀ àti sátánì ti tù ibi àti ẹ̀ báyìí ti lágbára mọ́ ń bẹ̀. Hmm, báà náà bá ń gbọ́ àti ìdàtàyè lọ́lọ́run tú sí wọn lọ́yìn. òtítọ́ ń gbọ́ àtọ́kọ àtìyàwó gan ló ń gbọ́ ló ń gbọ́ báyìí báyìí báyìí. ẹ ṣé. káwọn náà nígbàgbọ́ ní ọlọ́run wọn ò fi dààmú lẹ ọlọ́run ní sọmọ nígbàgbára òye òye pé táǹkì wọn ti ń dára ẹ láàmú kiri àìnígbàgbọ́ ní ọlọ́run mm. ó mọ̀ gbà tàsíkò. ó mọ̀ ọ́n mm. ó dà mo ti láti dúpẹ́ lọ́wọ́ Fresh FM gbogbo ń tẹ̀ ń ẹ kì í ju ṣọ́ọ̀ṣì ojú mọ́ṣáláṣí lọ mm. ọlọ́run ní fi yín lẹ̀ o àánú ọlọ́run mọ̀ tó ti lọ ẹ ṣeun. ẹ ṣe dáàdì sùúrù ẹ pè fún wa sa ẹ jẹ́ àròjọ ọjà kápolówó ń ta àgbẹ̀ kárí àká àtẹ̀jíṣẹ́ ẹ wò ó gbogbo táwọn èèyàn ti fi ń ṣọwọ́n Facebook ẹ lọ mọ̀ ká o bẹ́ẹ̀ báyìí débẹ̀ tètè lọ sẹ́nu ibẹ̀ gangan. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la ọmọ likely me sef go dey london on august thirteen to support my home girl tiwa savage for her water and garri euro tour i go rep globally live from my phone on my airtel tv ha! somebody song go know my name that day. <laughs> Experience Tiwa Savage live at the O2 Academy on the 13th of August 2022, right from your phone, only on Airtel TV. Simply download the Airtel TV app on iOS or Play Store. Airtel the Smartphone Network. Guy, I love you. <laughs> I know this is not what guys usually say to each other. As per hard guy, hard guy. You help me keep a cool head and stay focused through the heat. Cool and so refreshing. Aquafina, you are my paddy of life. Just like Aproco Doctor, everyone needs a paddy of life. So, stay hydrated and refreshed always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Aquafina, your padì of life. you the audacity? I say, what gave you the temerity? Oga contractor, why all this big grammar today? Don't mind this yeye site manager. I tell him, say, from now on, he must wait for me to come open all the Lafayette cement bags before them begin work. Him not the year war. Oga, <laughs> you self want job better inside the Lafarge win better season one promo. Eh, see you. Who not like better thing? Yes, so Lafarge win better season one promo don't land. When you buy Lafarge cement, check inside the bag for your scratch card. Scratch am, anything you see, now your luck be that. If you see recharge card, top up your airtime instanta. But if you see tear rubber car, keke, TV, generator, industrial fan, DSTV, Go TV, bag of rice, and other better better things, call the number on top your scratch card. We go deliver your gift to you sharply. Oya, call your retailer, begin buy Lafarge cement, make you the win the go. See poster stars for more Tori. Terms and conditions apply, sir. Lafarge, building progress for people and for the planet. Omo, like clear, eh? me self go dey London on August 13 to support my home girl Tiwa Savage for her water and Gary Euro tour. I go rep globally live from my phone on my Airtel TV. Somebody song go know my name that day. <laughs> Experience Tiwa Savage live at the O2 Academy on the 13th of August 2022 right from your phone only on Airtel TV. Simply download the Airtel TV app on iOS or Play Store. Airtel the Smartphone Network. Power oil, power oil. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn. ọlọ́run ní sọ́ọ̀mù ayọ̀ká mo tún ráyọ̀ ọ́. ní sọmọ. ọdẹ bá ń dààmú ọdẹ nínú igbó. múlẹ́rọ́. wà ní òòlè rẹ́ràn. fresh one zero five point nine. dr olùtayọ̀ falẹ́tì òkè lọ́lá mọ́mí jí o. yóò lè gbin sùkọ́ta. àyọ̀ká motúráyọ̀. irọ́ ni wọ́n ń pa irọ́ ni wọ́n ń sùúta. bí èèyàn kí aláàrí aláàjú yàn lọ torí ẹ̀ka ẹlẹ́ran dùn ẹran òde. ó ṣèrè àyọ̀ká mọ́ bá nàyé wọn dáadáa ọlọ́run ọba ní rántí ẹni orí ń bá wọn jà wọn kò sàlẹ́jọ́ èmi òróòsà ti dá wọn nà lẹ́yìn orí wọn àyọ̀ká orí mi gbèmí jẹ́ níláárí láyé síta lọ́mọ yìí kò lè bímọ. ọwọ́ èèyàn ni kì í sọwọ́ ọlọ́run ọba. àyọ̀ká padà ó sì dàbí àmọ́ mo lóyún mo bímọ. ojú tẹlẹ́gàn ọ̀tà yọnu sọ ó ti pọ́npọ́n rí orí inú wọn ọlọ́run ní í ṣe bí èèyàn kí ọlọ́run rí mo pé lọ́lá mo fún bàrùn ọ̀pẹ́ mo tún ráyọ̀ ọmọ sàláhùn níjó. orí mi dẹ̀ ń wú. mandela ń jerusalem ni. Ah! ní sọ́ọ̀mọ́ ayọ̀ká mo tún ráyọ̀ ọlọ́run ní sọ́ọ̀mọ́ o. gbogbo ẹni tí ń fọwọ́ sùn nu ògiri gbígbẹ láàárọ̀ yìí tẹ̀ ń gbọ́ ètò múlẹ́rọ́ níkànnì fresh one zero five point nine ilé orin challenge ńbàdàn ọlọ́run ọba yóò ṣínà ayọ̀ fún yín lágbára ọlọ́run ẹ bí sùn kọ́dà ẹ bí wà lọ yóò tún tó àárín kan tá ẹ pé a ó tún ti pọ̀ jù lágbára ọlọ́run wàhálà yín ó pin àpọ̀n ó pin ìdààmú ó dópin ọlọ́run ọba wà nítorí ipò fún yín kọ́ gbà tọwọ́ ọ̀tàwátà ń ṣàdúrà ọlọ́run ọba wà ní fìkan gbà kan lọ́wọ́ ẹ̀yin náà pẹ̀lú lágbára ọlọ́run ọlágbára ọlágbára múlẹ́rọ. bá a tó ṣe ojú òpó lẹ́ o wọ́n dàbí ìgbà pé gbogbo àtẹ̀jíṣẹ́ tó bá wọlé gan ìkan wà tí yín èpa yín lẹ́rìn báyìí ẹnìkan fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ lábẹ́ aṣọ ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ sà. ẹ kú ètò yes ma hmm. fáṣọlá lórúkọ mi láti University of Ibadan. ẹ pẹ̀lẹ́ sà ẹ káàárọ̀ sà àwọn ọ̀gá mi ń bẹ àwọn ọ̀gá mi ń kọ́ pòfẹ́sọ̀ látẹ́jú adélékè táíwò àní ẹ̀kọ́ mi. àlàáfíà gbọ́ wà àní ẹ̀kọ́ mi ẹ̀rọ mm, mm. <laughs> wa ojú àwọn ọmọ ọmọ máa ń rí mm-hmm. mo ní àǹtí kan ó lọ sílé abaláwo ńgbà kan nínú nínú àgbo tí àbáyá gbé jáde ó ní kó máa sa iye ọmọ tó bá fẹ́ iye ọmọ tó bá fẹ́ bí láyé pé kó máa sa ìdín jẹ. kó máa sa kí ni ìdín ìdè ìdè ìdè. ayé ayé ọlọ́run ìyanu. àti yẹn mọ̀ gbọ́ báyìí ìfẹsọ̀ pàmẹ́ǹtì yẹn ó ní kó máa sa iye ọmọ tó bá fẹ́ bí jẹ ah. iye iye ọmọ tó bá fẹ́ bí ìdí ah. yẹn kó máa sa jẹ nínú àgbo. Hmm. mo tún mọ ẹnìkan náà nǹkan náà àwọn tó súnmọ́ mi náà ni ó lọ sí aládùúgbò kan náà ni mo forúkọ bọ àdúgbò ẹ̀ ní láṣìírí hmm. ó ní òun ṣe ààrẹ eh, kíní fún òróró níjọ́ tó ní kó wá gbòòróró ó lóun máa ń mímọ́ eh, kínníkan kínníkan òun fi pa ojú ara rẹ̀ sí ọkùnrin mm, mm. tí eh, eh, wòlíì yẹn ó ní òun fọwọ́ bá lò ṣùgbọ́n ọlọ́run ṣe ọlọ́ba ìyá rẹ̀ ṣe nígbà ó ní pé jọ́ pé bíyá pé ìyá rẹ̀ pé òun ti ṣèlérí pé ọkọ òun nìkan ló máa rí òun mm, láyé tó jẹ́ pé bíyá pé yẹn náà ló máa ṣe tí tọ́lọ̀ òfin ní fún un lọ́mọ láyé ó lóun ò ní gbà ìyá oṣù yẹn ọlọ́run dà sí ẹ̀ lóhùn ah, ọlọ́run ni wòlíì yẹn kò gbà fún òlé yẹn ah. kó bá kó bọ̀ ńlá jẹ́ ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe lóṣù yẹn that's a month last last month kì í bá ẹnìkan pé ògo ẹ. ọlọ́run fẹ́ fi dá ìgbàgbọ́ àwọn ibùgbìn yẹn lò tó pé owó ṣe kọ́ ẹ pé tí òkú bá gbà pé pé ohun tó ṣẹlẹ̀ sí ọkọ yẹn kò lè má ṣẹlẹ̀ sí. Hmm. ṣùgbọ́n ojú pẹ̀lú ọlọ́run àdúrà ni kó máa gbà àdúrà ni kẹ́ni ẹ máa gbà ọlọ́run á dá wọn lóhùn ẹ ṣe ẹkú ètò ẹ ṣeun àdúpẹ́ sa. ẹ pẹ̀lẹ́ sà ṣe ẹ gbọ́ báyìí ṣe ẹ gbọ́ báyìí náà ní ṣe é yóò ṣe tìyín náà. ẹni ó bímọ lọ́hùn ní jókù. àmì o. èèyàn tí èbí ọba mi ò bùn ní tolóore. àmì. àyọ̀ká dọ́lọ́mọ ẹni olóyún ọlọ́njẹ́ ọ̀sán. àmì. ká gbóhùn yá ká gbọ́tọ̀ ọmọ. àmì àṣẹ ọba òkè mọ́mọ́ sì jálè rọ́nà ìbànújẹ́. àmín àmín àmín àmín. hello. hello ẹ káàárọ̀ sá o. káàárọ̀ o. yes sá. alàgbà kẹrẹsì àbáyọmí láti ìjẹ̀bú wo ni. bàbá ń jẹ̀bú ẹ dá sí i. ìmọ̀ràn tèmi fẹ́ gba bàbá yẹn ni pé àwọn onígbọ̀gbọ̀ ni wọ́n ní tọ́lọ́mùbá ti fọ̀tá ẹni hàn ni. kò lè panimọ́. kò lè panimọ́. ṣùgbọ́n gbàdé lómi ní máa sọ ní àfikún ìfàfún àbí kó sá fún máa ní má lọ bẹ̀ gbogbo yẹn lè ṣe àṣẹ wọlé tán pátápátá. Hmm. ọlọ́run ọba aláàánú jùlọ gbogbo ohun tọ́lọ́run bá ṣe fún wa ìrọ̀rùn ló máa jẹ́. àmín. nítorí ìgbà tí sára máa bímọ kò hmm. lọlé oníṣègùn kò lọlé ibi kankan hmm. ọlọ́run fúnra ẹ̀ ló ṣe fún ọlọ́run náà ran àwọn eléyìí náà lọ́wọ́ ọlọ́run aláwọn lágbọ̀n lágbára olúwa. àmín àmín àmín ìyá rúbutu ijó yẹmí ẹ máa tètè ìṣó. ẹ ṣe bàbá mi níjẹ̀bú. ó lágbára ikú alágbára bọ́ọ̀tà sẹ́ àbí ẹ bá ń wá máa lọ lé máa lọ di òróǹbó máa lọ di òróǹbó rẹ ẹni tí mo ti ń pè látò ní pé ikú alágbára dà o ń lọ́wọ́ o ìmọ̀ tí ẹ̀ rí o nǹkan bàbá ń dá sí láàárọ̀ yìí o ibì kan lọ́sọ̀ ọlọ́run lúgọ ọmọ tó sùn bí pọ̀nmọ́ tí ń rẹ lómi ọwọ́ agbọ́rọ̀ pé òrombó mímu o ọwọ́ mẹ̀dísínà o ó nílé tí lọ́nà wọ́n ẹni mi bọ̀ báyìí. <laughs> Ah! ní ṣé oúnjẹ ọmọ ni ká pè ní àbí oúnjẹ bàbá ńlọrọmbó wọn ló ń jẹ àwọn méjèèjì ni bàbá gan ló ní àsìkò kékeré lọmọ fi ní ìdíyẹ àyọ̀ká mo tún lọ rè mí. dìáyẹ̀sì ní kẹ́ ẹ fọ́mọ lọ́yàn fọdún méjì àbọ̀dún mẹ́ta lọ́n ó tẹ̀ ti ayé ìgbà yẹn ti lọ dìáyẹ̀sì lọ́dún kan ọdún méjì ọdún kan àbọ̀. bàbá ní ń gbà ní ń gbà bìfọ́ ní ń mú bìfọ́ ní ó tún mọ́ ọmú lọ ní áfítà. àyọ̀ká yè ládépò o ó ní mo sọ pé wà mẹ́dísínà ó ní ah ìyàwó òun rògbò bó ń bá délé mu ní àyìn wa nìkẹ́ni bí ìyàwó rẹ̀ ni ọ̀sán nílò ọ̀dọ̀ ìyàwó ìyàwó wà mẹ́dísínà o ẹ mọ̀ ṣàwọn ìfọkọyín mẹ́yìn obìnrin mo tó ń tó ń wí o ẹ̀kùnrin náà mọ̀ mọ̀ àtàkété sí mọ́ òkọ̀dá o hello ta ló wà lójú òpó yìí ẹ dá sí i ká tó mọ ọ lọ ah, ẹ lọ facebook ẹ lọ ká gbó ìlànà gbọ́n rẹ. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀ lè. ẹ̀ lè pàápàá mm, pẹ́ẹ́pẹ́ẹ́ ẹ̀ lè. Mm. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ẹ̀rọ tó ṣètùtù. torí nǹkan torí mi ni kíkiri torí ìtò ń bọ̀ mm. ṣẹ́ẹ̀dì gbogbo ẹni bá ń bẹ inú òde ìwé ẹ̀wọ́ ọmọ ẹ̀wọ́ ọmọ yẹn ẹ má jẹ́ ká máa dáfẹ́fẹ́ fún ọkùnrin ká má máa dáfẹ́fẹ́ fún ọkùnrin mm. a ní two eh, plus eh, one plus one nínú arithmetic kùdé two ṣùgbọ́n nínú marriage equal to one mm. tó bá ti di pé ẹ má ẹ̀mí kíyàwó jáde àwọn ọ̀sẹ̀ tó kọ́kọ́ jáde kíyàwó ti kíní kan yẹn àpò òsì fẹ́ wọ̀ ni torí àwọn méjì ń bọ̀ gbogbo orúkẹ́ tẹ̀lé ti ó ti wà káàkiri fún mi máa wà náà ní kọ́ lólu màrí gbogbo ẹni bá ń bẹ ní òbí ètò náà kọ́ lọ́ kó fún wọn. ẹnu tó ìgbà kà gba àwọn èèyàn wa nítorí náà pé lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ́wọ́ fúnra wọn kí ló tó wà tẹ̀lé fún tó bá tẹ̀lé fún àti dámẹ́ni ẹsẹ̀ kan tó padà máa tún pé. Mhm. nígbà tí ẹgbẹ́ chọ́ọ̀chì tí ìyàwó lọ tí wọ́n ti jíṣẹ́ fún un tí wọ́n padà lọ ni ọ̀kan kọ́kọ́ ìyẹn tó bá tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn ìgbà tá yálà yé mi yé. ó ti yé ó ti yé ó ti yé ọ̀rọ̀ ẹ nìyẹn. ó dà kò burú. àti ìlẹsọ ikú bóyá ìdí ti já tàbí ò já. ó ti já ó ti já ajá wọ́n nígbàgbọ́ pé ó ti já ọlọ́run tó já eh, eh. débi ó dé yọ ọjà yòókù tán ẹ ṣe àdúpẹ́. Ah, eh, ẹ ṣe àdúpẹ́ wọ́n ọkùn mi wálé dòdòdòdò wọ́n bu omi sókè omi tó sì tòrò ní ọ̀jẹ́ ẹ ṣe àdúpẹ́ sáà ẹ káàárọ̀ orúkọ mi ni ahmed kamaldin láti sanye. yes sir. ìmọ̀ràn mi ni fún obìnrin yẹn ni pé àwọn méjèèjì yẹn ni pé kí àwọn méjèèjì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ká mm-hmm. sì gba àwọn ẹgbẹ́ méjì pẹ̀lú àdúrà ìfìlẹ̀ kan pẹ̀lú ògbẹ́lẹ̀ mi àpé ọ̀yà rẹ̀ máa sọ mi. o ti yé mi wòlíì ilẹ̀ yóò jẹun. Oh. Ah, hello. ẹgbẹ́ ká lọ dr tayo falẹ́tì. Ah, comrade dari ajayi ó ti mọ̀ try try o. <laughs> ọ̀dọ̀ rẹ náà lásìrò a máa bá kọrin àkọ́jáde. Eh, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run mm. torí ibi tí àfọkànsí níjẹ̀jọ ọ̀nà sí eh, bẹ́ẹ̀. àbẹ́ẹ̀ rí. ọ̀rọ̀ pé bí a so ìran ìmọ̀ràn tí màá kàn fún ọkọ àtìyàwó ni wípé eh, nídìílé méjèèjì nìkan wọn mọ̀ gbé àṣàṣìṣì wá bá wọn ẹgbẹ́lé ẹ lò ẹgbẹ́lé ẹ fi ẹ fi ṣe kankan. kọ́ mọ̀ jẹ́ pé àwọn àwọn ìdílé méjì kọ́ mọ̀ jẹ́ pé àwọn ìdílé ògùn wọn. gbígbélé mm. náà sọ pé ara ilé ẹni lọ́tẹ̀ èèyàn. Mm. so ọgbọ́lọ̀wà kí á fún gidi ká dẹ̀ kún fún àdúrà dáadáa nígbàdúrà pé ọlọ́run tó dá náà lóun nígbà yẹn àtọ́ni tó dáwọn náà lóun àmì àṣẹ àdúpẹ́. ó sì dá ah. mo lóyún mo bí ojú tẹlẹ́gàn ọ̀tá yọnu. grandma ọ̀rọ̀ yẹn là á gbé wa ń jọ́ mẹ́jọ nípa wàrùn wa. ọlọ́run ẹ bínú. bí èèyàn kí kọ́kọ́ tó wá rò náà ni wípé kí á kan ṣàlàyé ẹ̀ káwọn èèyàn ó sì fẹ́ kan wá gbogbo ojútùú sí ìtókù. ọ̀la ò ní sọ àbọ̀ ò ṣeé jẹ́ lérè fè ni ẹ má bínú ó tó di jọ́ mẹ́jọ láṣẹ elédùà lórí àkọ́tún ètò òmìnira kílàyìn náà bò mọ́ra kílàyìn náà ń bá yí kílẹ̀ ńlá kọjá ojú òpó tọ̀dọ̀ tèmi Dr. Olútáyọ̀ Fálétí Òkèlọ́lá zero nine zero one seventy six five sixty two ninety seven tàbí zero seven zero five nine five nine five nine zero five ọbàṣẹ àjọ̀dọ̀ wàhídìlúmọ̀ká pírẹsẹ̀ntà lẹ́fẹ̀ẹ́ bá wọlé zero eight zero two three three three one six one eight. ajá tó pàdé lórí àkọ́tún ètò omolórí tó bá dijọ́ mẹ́jọ ọ̀rọ̀ tiwa náà ò ní dàrú ilé wa ò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ wa ò mọ̀ tòrò ni o ẹ ṣeun ṣeun ókè ó dàbọ̀. títí ayé lèmi yóò máa dúpẹ́. èmi á lọ́wọ́ ẹni tó gbà mí lọ́wọ́ ayé olúwa àánú rẹ̀ ò ní mo fi dúró. ṣe bàbá. ìbàjẹ́ ènìyàn ò dáṣẹ́ rẹ̀ dúró títí ayáyé ni ó máa dúpẹ́. àṣẹ́bù tí ó di ṣu ẹnìkankan ò ní fi gún yán òròmọdìẹ ádàkùkọ àṣà ò ní rí kó wá rí kárọ̀ mi tọ́pẹ́ mo ṣoríire ẹni tó bá mọ yìí oore tolúwa ṣe kó bá mi jó. èmi àdúpẹ́ lọ́wọ́ ẹni tó gbà mí lọ́wọ́ ayé ọṣẹ́ olúwa mi ò àánú rẹ̀ ò ní mo fi dúró ìbàjẹ́ ènìyàn ò kò dáṣẹ́ olúwa dúró Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwọn. ìkànnì fresh one oh five point nine fm ta kalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn níbẹ̀ láti ń kàn sí yín ẹ̀yin olólùfẹ́ wa àsìkò tún ti tó fún kéde ta ní lórí àtẹ̀ fún ti sáà yìí ní báyìí ẹ sí kéde pàtàkì yìí thanksgiving sunday ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú bí golden chance lotto bó ṣe ń kí àṣẹdá thanksgiving international game káàbọ̀ tó jẹ́ tuntun nẹ́nẹ́ drawing time aago méje ìrọ̀lẹ́ gẹ́rẹ́gẹ́ bákan náà Sunday Express game náà wà ń bẹ̀ digbí láago méje ìrọ̀lẹ́ báwọn èèyàn bá ṣe ń kópa nínú àṣẹdá Thanksgiving ni kí wọ́n tún máa kópa nínú Golden Chance Lotto àti Sunday Express bẹ́ẹ̀ sì ló jẹ́ wípé gbogbo indoor games wọ̀nyí ló dùn jẹ pẹ̀lú ìrọ̀rùn fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn èèyàn lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight one eight two seven seven seven seven seven three tàbí zero eight one six eight four nine seven one zero four. Admission is in progress at Anur Nursery and Primary School, Volataya, Agodungbo, Phase 1, Noyo. The school provides all round quality education necessary for overall development of your child. Obtain your registration form from the school between 9 a.m. to 12 p.m. daily. Vacancies also exist for qualified and experienced teachers. Submit your application and CV to the school. For more inquiries, please call 080 6567 1502 or 080 1954. Thanksgiving, Thanksgiving, Thanksgiving. Asheda, Asheda, Asheda. Thanksgiving Sunday is here. Golden Chance Lotto welcomes Asheda Thanksgiving, a new international game. Join time is by 7 p.m. Sunday Express game hasn't changed. It is still valid for 7 p.m. too. As you stake on Asheda Thanksgiving, remember to stake on Golden Chance Lotto Sunday Express. Our indoor games are the easiest to win. For more information, please call 081 7773 or 080 68 49 7104. Thank you. Nigeria's most affordable internet service provider, Tizeti Network Limited, is now live in Ibadan. Oh, yes, Ibadan residents can now enjoy our truly unlimited internet service too. Tizeti prides itself on providing the lowest cost of unlimited internet access to residential and small business customers. You can now browse, stream, and game 247 at an amazing speed and with an uncapped data plan. Connect to Tizeti's fast and limited internet service for just 12,500 naira only per month. Simply pay 59,500 for installation and enjoy a one month subscription for the residential plan. What more? Visit wifi.com.ng slash OYO to sign up or call 090 8749 3040 090 8749 3040 or send email to internet at wifi.com.ng to get started now. Unlimited internet internet ọ̀yọ́ ló wà. What gave you the audacity? I say, what gave you the temerity? Oga contractor, why all this big grammar today? Don't mind this yeye site manager. I tell him say from now on, he must wait for me to come open all the Lafayette cement bags before them begin work. He no dey hear war. <laughs> Oga, you sef wan chop better inside the Lafayette win better season one promo. <laughs> See you, who no like better thing? Yes, so Lafarge win better season one promo don't land. When you buy Lafarge cement, check inside the bag for your scratch card. Scratch am, anything you see, now your luck be that. If you see recharge card, top up your airtime instanta. But if you see tear rubber car, keke, TV, generator, industrial fan, DSTV, Go TV, bag of rice, and other better better things, call the number on top your scratch card. We go deliver your gift to you sharply. yeah, call your retailer, begin buy Lafarge cement, make you the win the go. See poster stars for more Tori. Terms and conditions apply, Sha Lafarge, building progress for people and for we planet. <laughs> àkókò àríyá ti tó o hero hunter hundred ti gbé ọdún kan ọdún aládùn kan tí a ti fi sin àwọn ọmọ nàìjíríà tí a sì dúró lóòótọ́ sílérí wa ẹ̀rọ tó gbámúṣé máìlèjì tó ju akọ ẹgbẹ́ ẹ lọ oògùn agbẹrùlẹ́yìn tó le koko àti fẹ́rẹ̀mù oníbejì à ń gbé pẹ̀lú ìwúrí ẹ̀mí nàìjíríà tí ó ṣe borí. fún àfikún àlàyé ẹ pé zero eight zero zero eight zero zero eight zero eight zero. hero hunter hundred ó lágbára ó ṣe gbọ́. gbọ́kànlé. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. And we back with new new sounds. Abẹ́nu tó dùn dé. Here we back with new new sounds. Àkòrí titun dé. Now we back with new new sounds. Abẹ́nu tó dùn dé. Royal juju, royal juju, royal juju. Roya juju, roya juju. Roya juju, roya juju, roya juju, roya juju, roya juju. We gonna dance. Roya juju, roya juju, roya juju. Emma Jones. juju, roya juju, roya juju. royal juju.